من حديث سياتي سوسوادي وثم قال في موضع آخر فإن ذلك مكروه وقد ربك أكيد وقد وجهك ساري انقطع قولي فإن قصد إنسان تبارك بالصلاة في تلك البقعة فقد ابتدع في الدين هي بعد أن هي وفي أوفي لما والبركة ẹni tí ń bẹnu sàárè pẹ̀lú ohun tó ń lọ kí mẹ́ẹ̀ ní tó ti ṣèbí dáa nínú ẹ̀sìn máa lámìíràn والمراد كراهة والمراد كراهة التنزيه wọ́n ní dágbà lérò nípa mọ̀kúrò bí náà ni kàràtù tanzih mọ̀kúrò tí èdè kàràtù tahrim wọ́n ní kọ́lẹ̀ náà wíyú kádà kọ́lá àfáàbùnà mú náà wí ní kí báwọn àwọn ará mọ́sàbí wa ṣàfihàn àbájẹ sọ nìyẹn wọ́n lọ kí ilá bi tahrimihi lè zọ́hìn àdé ìsìlámì yàbùrù pé ò bá tú sí kàráhà yẹn ò bá tú sí tahrim yarhamukallah wọ́n ní tán bá tú sí tán bá tú sí tahrim kò ní jìnnà ó jẹ́ pé haramu ni kì í ṣe makuru sóyè makuru ìtàn kàráhà tó ń sọ pé kàráhà ni kéèyàn máa kírun lẹ́nu lójú kọ sàárè yẹn pé tahrim ni. كذا قال أصحابنا ولو قيل بتحريم ذلك لم يبعد لم يبعد ويؤخذ من الحديث النهي عن الصلاة في المقبرة أنا عليك أكون حديث في وني كما كيو نبيته هو مقروه كراهة التحريم إن تعقني كيكو اللي تعشليه ويمجي أن يعلم أن تعريم المذكور إنما هو إذا لم يكسد الاستقبال تعظيم القبور وأن يقول لي تنصي في كراهة تحريمني في كراهة تنزيني wọ́n ní tẹ́ni tí ń kírun níbi sàárè tí ò dàníyàn pé tí ò dojú kọ ẹ̀ tó wà ní sàárè nìyẹn ń kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè dáńdí ẹ̀ sí pé sí kàrá sàárè mu ni àbí kàrá àtàlùjẹ́ ní kárí pé ń kírun lẹ́yìn tó dojú kọ tó wà ní sàárè ni wọ́n ní kò sí ibi nípa fún ṣírùkù yẹn wọn àtàwọn tó ń gbẹ bọ̀ǹkan náà ni wọn àwọn nìyẹn so wọ́n ní kọ́lá Sheikh Ali في شرحه لهذا الحديث شيخ علي قاري بن وسلم على الإلقاب نبعة مثل يا حديث وني ولو كان هذا التعظيم حقيقة للقبر فأبي الجتوبي أدجيكو فعريني ولصاحبه أبي دوان ميل لكفر المعظم ẹni tó ṣerú ìgbé tóbi yẹn fún fàárẹ̀ tó fi ń dojú òun kọ́ ó ti di kèfèrí pàtàṣàbò bí bàkúrò torí ẹ̀ka máa kọ́ sí rẹ̀ níta àkọlé wọ̀nyẹ̀mẹ́gi an yà kó na kàrọ́ hàtà tàhrín ó sì yẹ kó jẹ́ pé mọ̀kúrú tá a sọ yìí kàrọ́ hàtà tàhrín ni ìsọdẹ ìwọ̀ ń tà kọ̀ nípa kójú ìwọ̀ ni tí màá náà hó bẹ̀rẹ̀ àwòlà àmínú wọn ní tùmọ̀ rẹ̀ ni ó lọ́lá ká fún ní kàrọ́ hàtà tàhrín wọn ni في معناه بل أولى منه الجنازة الموضوعة وهو مما ابتلي بها لمكة wọn nínú nǹkan tó tún wá burú jù bẹ́ẹ̀ lọ òun náà ni al-janazatul mawdu'a àwọn òkú tí wọ́n gbélé báyìí káwọn ìlú ọmọ kírun wájú ẹ̀ ó wà mímọ́ tílé àbíyí alùbákà haifu yad'una janazata inda al-Kaaba thumma yastaqbiluna ilayha wọn nínú wàhálà tó ṣẹlẹ̀ ni pé àwọn ará Mákà wọ́n wà tí òkú bá kú tán kírun sí lára ní ayé ìgbà yẹn wọ́n wà lọ gbé òkú yẹn sí iwájú Kaaba àwọn wà dojú kọ ó wà dojúbọ kàábà ẹ̀ẹ́dínkìrún ẹ̀rẹ́gẹ́ wíwá pé èèyàn wíwá náà gbé òkú yẹn ní òòfà òní sẹ́ǹpá máa ń kírun sókù lára náà sẹ́ǹpá mọ́kà àwọn àlọ́ gbé òkú wọ́n ń kírun sí lára ni àbí ṣé náà náà ń ṣèjọsìn fún ni àbókù àbúrò Allah subhanahu wa ta'ala. sọ̀rọ̀ tó jẹ́ pé láyé ìsìn ibi tí wọ́n máa ń gbé òkú sí láti kírun sí lára kódà kì í súnmọ́ ibi ìdí ibi ẹ̀dẹ̀ òde yẹn ibi open space yẹn nínú àwọn abẹ́ ilé níbi kan lẹ́yìn ìgbà ìlànà tí wọ́n ń gbé òkú sí tí wọ́n mọ ọkàn sí kírun sí lára. torí mo ìfọ́sí ọmọlá tí mo ṣe mo ṣe ọmọlá tán lóko báyìí mo sùn díẹ̀ kí àtúbà kọfí tó ibi tí mo ibi tí mo ti wá dúró kírun èdè àtibẹ̀ gan-an máa ń gbókù wá láti kírun òkú mẹ́sàn-án náà kírun sí ara àárọ̀ jẹ́ náà láwọn mọ́tò ọ̀gá wa ibi truck láì kókókó wa ìṣẹ́ máa fi gbé òkú ọ̀kà lẹ́yìn kọ̀ọ̀kan ó pé mẹ́sàn-án ní obìnrin méjì sòtò lẹ́yìn mọ̀ bóyá ọkùnrin àwọn obìnrin ni pẹ̀lú aṣọ tó ń fi wé láyé pé ọkùnrin ni ó fàṣọ green wé láyé pé obìnrin ni wíyá black white so wọ́n ní. wọn nínú àdáwò tó bá wọn ara maka ní haitu yàtọ̀ òun jẹnẹdata indel kaaba wọn máa gbókùn sígbẹ kaaba tó máa yẹsàgbìlú náà ilé yá wọn wà dojúkọ wọn ni torí wọn ni àsọlátò inda ha wà lọ́bi dúró ìsìnkbal nínú kata akọ wọn náà ní ká máa kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè kódà kéèyàn máa dojúkọ wà sí ahadith الأول عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري قال الله عليه كلها مسجد إلا المقبرة والحمام gbogbo ilẹ̀ pátápátá ibi tá a máa ti kírun ni àfitẹ́ àti ilé ìyàgbẹ́ hammam ilé ìwẹ̀ àìkírun ilé àìkírun ilé ìyàgbẹ́ ìgbà àmọ́ ẹnu ẹlòmíì yín lọ. wọ́n ní àkájọ asáàbù súnà arba ilà nàṣáyí ọ̀gáyìrúhùn ìsánàdì sọ̀hí aláṣẹ́fì ṣèkẹ́yìn kàmọ̀kọ́ ìhàkì wà fọkàn zahabi wà wàhílà bílẹ̀ sáàd wà lẹ́sà ولو سلم به فقد جاء من طريق أخرى سالمة من اللسان وهي على شرط على شرط مسلم وقرف الصوت وقول في ذلك في زمن المستطاب في المبعث الثالث إلى الصلاة. قال ترى أما إنسان في تعليل وحديثي إنه صبر المستطاب كده نقع فكره. ọba òparí kìtàbù sọ̀rọ̀ àti ẹ̀. الثاني هذه إليك جعانس أن النبي صلى الله عليه وسلم عن الصلاة بين القبور أنس بن مالك رضي عنه ولا النبي صلى الله عليه وسلم كما كانوا بين القبور لا نساري o ó wà ni o o nítòsí sàárì àìkírun bẹ̀ táwọn àgbò àbí kó wà ní èdè òde tí wọ́n ti máa ń gbatẹ́gùn ọ̀gbọ̀nà kírun bẹ́ẹ̀ o tí sàárì yẹn bá ti next yàrá rẹ̀ ó ti sọ yàrá rẹ̀ di bí ó ti lè máa kírun lọ àwọn lémi wà tí wọ́n máa ń sun sàárì sínú yàrá gẹ́gẹ́ ó sì tún wá fi rẹ́ǹtì ó sì sàárì sínú yàrá ó sì fi rẹ́ǹtì ó kọ́mọ̀ níbi àwọn àkùrẹ́ yẹn àkùrẹ́ ó gbàdí ni wọ́n nínú yàrá o inú bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ kírun nínú àwọn yàrá yẹn ògbọ́n ká ní pé kì ṣe ẹgbẹ́ wíńdò tèèyàn ló wà bóyá pa abòmíì a lè sọ lè lọ kírun nínú yàrá tèèyàn wà wọ́n ní. رواه ورجال رجال الصحيح قلت رواه ابن العربي في معجمه والطبراني في الأوسط ورجال المقدسي في الحديث المختارة وزادوا على الجنائز أي نهى النبي النبي نهى عن الصلاة بين القبور أي نهى عن الصلاة على الجنائز ما kan kẹ́yìn máa kírun tó tù lára sẹ́yìn pé ìrun tá a máa كيرو tó tù lára yàtọ̀ sí pé kẹ́yìn níbi tó kù bá wà ló jẹ́ pé ìrun tá a máa ń kí fún sókù lára àìrúkù àbí àìsí ìtòlúkọ ọlọ́run tó bá aláǹfààní láti ìnàró láti ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ òkú so ìrun tá a máa ń kí sókù lára náà orí ìnàró lásán ni àbí ànírùkù àní torí pé ìrùkù yẹn tó ń tí àfáàrán sọ wàhálà mọ́kà ni pé tó kù bá kú wọ́n fẹ́ kírun sókù lára lẹ́yìn ìrun wọ́n wà gbé òkú yẹn sí kàbà síwájú kàbà so ìrànràn yẹn wà tó wọn àmọ́ kí ìrànràn yẹn tó kù sí wà ní ìwájú tàbí gbà pé yẹn kí ìrun ìrun tó yẹ kí yẹn kí fọlọ yẹn kí sófin kì í ṣe pé ìrun ìsọláṣì jànáza gangan náà fẹ́ kí wọn kàn gbé òkú síbi kàábà torí èrò pé táwọn bá ti kírun tán káwọn lè kírun sókun yẹn lára but òkú wà níbi tẹ́tí ń kírun sókun lára òkú wà níbi tẹ́tí ń kírun fọlọ ẹni kí gbà pé ìrun wọn gangan zúrà ásùrì jẹ́ ń kí wọ́n kí sí òkú lára ni so الله تعالى عالم عفاني الثالث عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا كل ما نقول نبي نقول ẹ máa fa ẹ máa ká àwọn àrùn yín kan àwọn àrùn yín kan ẹ máa kí wọn lé nípa àwọn náfìlà yín ẹ máa kápá kan wọn lé wọlá tatakhidhuha qubura ẹ má sọ ní yín di sàárè oníṣòwò méjì lónìí ẹ má sọ di sàárè nípa pé kẹ ẹ mọ kẹ ẹ sàì mọ mọ kírun bẹ inú sàárè lè inú tẹ lèyí tí kírun wá rí ẹ mọ ma yìí dẹ ìjọba kírun kó dàbí sàárè bákan náà ẹ mọ mọ sìkú sílé ẹ mọ sọ yìí sàárè débi pé ẹ lé sí kíni o ẹ lè lè mọ kírun bẹ wọn ni akhrajahu al-Bukhari wa Muslim wa Ahmad. الرابع عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر أنا يا ما صلي دي إتاو إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة فلك الشيطان لما ساقوا باللي كما من كسورة البقرة إبعت واسي سعري في لي يعني لكي أبيت كل هنا في جنس كان كقرآن به فلك يبعتين كقرآن في بيوكوني ara tó jẹ́ kí ló bídí àtàwọn èèyàn máa ń ṣe ni pé wọ́n ní wọ́n máa kàyà sí ìdí sàárì sàárì tó wà lórí àdìsí ayé lórí nǹkan lẹ́tọ̀ọ́ ti ti lẹ́kọ́ mọ́ ọlọ́run tààlà ọlọ́run tààlà. السلام عليكم ورحمة الله وبركاته. مكروه انا ما بعرف مكروه tó bá gbé wọn ṣe òfin yẹn síwájú yàrá nínú haramu ní iwájú iwájú yàrá ń tẹ̀ lójú kan ìkúlà ṣùgbọ́n ká ní pé ẹ̀jẹ̀ ká ní ilé ráyẹ yàrá mẹ́ta wọn á sún òkú sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ ẹbí kọ̀ọ̀kan yàrá kan yàrá rẹ̀ sí òun ní báyìí náà màkúrò ní ọ̀sán lè kí ni bí ẹ̀ ó bẹ́tà kí ẹ̀ wá ilé tí ò sí ní tí ò sí tí ò gbé tí ò ṣe sàárè síbẹ̀ nọ́bà rẹ̀ ti ṣe sàárè nọ́bà rẹ̀ kéèyàn ó gbìyànjú láti ẹ̀ẹ́dẹ̀gbẹ́yìn lọ tó bá yẹ pé ilé ló bá sàrí tó bá yẹ pé ilé ló bá sàrí ń bẹ fẹ́ẹ̀ gbélé fún bẹ tó bá yẹ pé sàrí ló bá lé bẹ fẹ́ẹ̀ gbélé sàrí fún bẹ èyí gbélé fún bẹ yóò fọ aṣọ ilẹ̀ yẹn di iṣẹ́ àhámínú àhámínú yóò mọ̀ sí ìyẹn ilẹ̀ blọọdì kà tó gbà náà pọ̀ tó bá yẹ pé sàrí ló bá lé ń bẹ yóò mú sàrí lọ sí iṣẹ́ yóò mú sàrí àwọn ń sáré àwọn igbó rẹ̀ yóò pàpà ìpàdé ọ̀pọ̀ ìdílé kan ó kò sí ní olùgbà ìdílé lọ́rọ̀ ìgbẹ́ ìlọ sílẹ̀. èyí ti gba polisi pọ̀ ó wọ́n lè fi ó fẹ́ fi ìgò bàbá rẹ̀ ó rẹ̀ ìṣògbò owó èyí gba polisi pọ̀ sí àti ọlọ́pàá fún yẹn ní ọ̀tọ́rìkì báyìí tẹ́ bá fẹ́ gbérò ẹ̀ wá tẹ́ wọ́n ní wọ́n nígbà kẹ́ wá sí àfikẹ́ mú rìpọ́tì rẹ̀ ẹgbàá wọn ṣe pọ̀ tó láti jẹ́ ìjọba pé wá afẹ́ gbé sàárè gbé ní ìgbé tó ìkọ́ sílẹ̀ ìbájú fún ní ìṣòwò ọ̀pá gbé fún yorùbá yá ìwé orí náà ń kọ́ ìwé kan pàtàkì tó ẹnì kó jogún ẹ̀ tó jẹ́ kí náà bàbá gan ni ó pa wà jogún ẹ̀ yóò kí ah, ẹran mo fẹ́ẹ́ tẹ́ lílé ìbájú bàbá wọn fi òkú di ilé mọ́lẹ̀ ni kókàkà kókàkà sọ òkú ìṣòra rẹ̀ gbogbo ibi tí ilé epo atmos wà ní ọjà ògbìn àwọn ilé bíi márùn ló wà bẹ́ẹ̀ tí atmos ra pa ní sàárè márùn ní orí bẹ́ẹ̀ wọn yà kán nu sàárè yẹn lọ́dún yẹn wà tó jẹ́ pé bàbá náà ti ṣe bí forty years sígbà yẹn wọ́n sì ló kú rẹ̀ tó sì wà ní sáàkì lójú ọ̀sùn gan gbé tẹlifíṣàn sùn nígbà yẹn ìròyìn ìròyìn àdàbò dòkú láàmú ni iṣẹ́ ìsábà àdílé ó lé iṣẹ́ tó dilé kéèsì kan ní wọ́n pé iṣẹ́ di ilẹ̀ ẹ̀tẹ́ di ti táwọn èèyàn gbé ọ̀hún ni ní spain àwọn tẹ́ ìjọ ohun táwọn mùsùlùmí ti lò nígbà tí káwọn ti di nǹkan tó ti dìkú bẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe development wọ́n kà pa àgùn àwọn tẹ́yìn rẹ̀ ni torí pé bẹ́ẹ̀ gẹ́gọ́ sí mùsùlùmí kankan ti ń kí àfọ̀ pé òkú kankan bẹ̀ ṣùgbọ́n kódà àwọn akẹ́kẹ́ báwọn kẹfẹ́rí ti yó lónìí ní bẹ̀rẹ̀gbẹ̀ church wọn láwọn gbòòrò káàkiri ẹnì kan máa fi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹnì kan kẹ́kẹ́ fi fẹ́ẹ́ sùn kankan ó péye tí wọn bá ṣe ṣiṣẹ́ ó kó tẹ́tù kù tó bá ní ìgbà kan táwọn sọ pé wọ́n ń jókòó wú pé àwọn wọ́n ń jókòó wú ní agboolé náà dáadáa ọ̀rẹ́ ìlú kọ̀ọ̀kan ní kò ní kò ní tàn kánú tó kò wó àwọn kàdé agboolé wọn kàdé pé déédéé bí orí wọn ti gbórí lọ ẹ̀gbọ́n kàdá ẹ̀gbẹ́ kí ni wọ́n lọ sọ ọlọ́pàá ni òṣìṣẹ́ ọ̀rọ̀ sọlọ́pàá ọkọ̀ wákàtí wọ́n kàdá ẹ̀gbẹ́ kó padà náà ni àwọn yẹpẹrẹ ní ìjà tó máa kó bó ètò wọn jí ọrùn fún wọn láti lọ sẹ́bọ́ǹdì sàárì ìyá mi àsùnlé wọ́n sùn lọ́rùn ẹ bá jẹ <laughs>

tí òun ti máa fẹ́ bóyá kí wọ́n dẹ́sẹ̀ tó bá gbégbó rẹ̀ pẹ̀lú ó fún ìpèsè ọ̀sẹ̀ ìsàlẹ̀ ló bá nílẹ̀ tàbí ní olùlọ tó ẹsẹ̀ nínú pátálẹ̀ tó sáyé rẹ̀ tó ń gbà wọn fún àmì tí kò bá wọn kọ́lé ní àtẹ́lẹ́ fún ìdílé rẹ̀ tó fi kọ̀ ìyọ̀wọ́ lọ pàápàá táwọn náà fi àfẹ́ táwọn ọmọ wa tí lọ sí àwọn bá fẹ́ gbé bá sáré gbẹ báyìí kí sáré tẹ̀fẹ̀ tí òun rí máa tẹ́sẹ̀ pé wẹ́rẹ́ kó tẹ́sẹ̀ wọ́n lè sábà tó wá pé ohun tó rọ̀ já hàn lọ́dọ̀ wọn ni bí wọn ò lè sọ bẹ̀ẹ̀dì sàárè tẹ̀lé àdìgbò fẹ́ máa wé sílẹ̀ àwọn afọ̀kún òun sọ di tẹ́ òun sọ wọn lè kọ́ níbẹ̀ òwe ìjọba ti ní tẹ́tọ́ gbogbo ẹ̀wọ́ lọ wù fún wọn lọ́gbọ̀n lẹ́fẹ̀ ẹ̀ka ti wú yẹ gbọ́dọ̀ lórí kíá ibi tó máa sọ gíga máa ń rìn kù pípé kò kù jù bẹ́ẹ̀ pé ọwọ́ ni wọ́n máa fi wà Ah, àbí àwọn brush báyìí bá táwọn akẹ́rẹ́ yìí wọ́n lè jẹun rí báwa máa fi brush ìṣùgbẹ́ báyìí láti fi débi egun o wọ́n sọ àwọn máa fi jígà fi egun egun tó lè fi kéke fún àwọn kan tó bá ti ń kán wọn ní ká sọ̀rọ̀ o azọmọlẹ méje ti kàkà bí ìhí àyà àlábìlì pé kéèyàn kan ogun òkú bí ìgbà tẹ̀ kan ìlú àlàyé náà jẹ́ mùsùlùmí ìgbà tẹ̀ ẹ̀dọ́ àlàyé tẹ̀ kan egun ẹ̀ báyìí ìdájọ́ rẹ̀ náà ni kéèyàn lọ kan egun òkú lẹ́yìn pé àti gbígbẹ́ ọ̀nà ó dìde expertise ó sì níbi carefulness kí wọ́n wà very careful. Hmm. ó bẹ̀rẹ̀ pé most of the times àwọn aṣọ tán fi wí òkú ṣì wà lára rẹ̀ tí ìwà ti gbé jù ìgbà míì tí máa pẹ́ débi pé gbogbo ẹ̀ ó ti jẹ tán bùkátà hmm. kẹra sí kódà tí wọ́n bá fẹ́ fa orí gan kúrò ní ìyẹ̀pẹ̀ nígbà míì gan orí lè kù ẹgbẹ́ ti sòkú dìdàkudà ni. Hmm àìbẹ́ẹ̀kọ́ bóyá ń gbà tí bóyá kìíní ẹ̀ ò tètè jẹrà ẹran sì kù lára rẹ̀ tí ń jẹrà á lọ after several years ẹ̀fẹ́ ẹ̀gbẹ́ yìí ẹ tí wọ́n gbà ẹ wọ́n lọ fẹ́rẹ́ wọ́n fẹ́rẹ́ kí afúkẹ́ wọ́n lọ káyé wọ́n lọ kárùn wọ àwọn nǹkan ẹ̀ kọ́lá tó bá níbi kéèyàn ó fumigate ibẹ̀ kankan àwọn ìgbésẹ̀ yẹn gbọ́dọ̀ pé wọ́n jẹ́ pé torí àǹfààní kàtà fẹ́ẹ́ rí aburú tó tún wá jù ẹ́ lẹ́sìn ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò bákan náà wà tá a fẹ́ wù ká má kó àìsàn ká má kó nira. Ìràkùsọ tó ní torí èèyàn lè sọ àsọlẹ̀ ẹ̀sìn tí mo bá dúró ẹ má sì ní sí ìfẹ́ máa rí torí gbogbo àwọn àlàkalẹ̀ ìṣẹ̀lẹ̀ àbò tí ó bẹ̀rẹ̀ ẹ má sì ní sí ìfẹ́ máa ìfẹ́ máa rí ìjẹ́ lọ. Ok, kí iṣẹ́ kan pàtó ní fẹ́ àwọn èèyàn tó torí pé a gbọ́dọ̀ fi òkú wá rẹ̀ fún dọ̀yà òkú ni àdéhùn pé òsì ìbílẹ̀ náà ni ó jẹ́ ẹni pé àwọn ọ̀daràn kan tí wọ́n lọ wú tí wọ́n ká mú tí wọ́n lọ wú òkú ní sàárè ìṣèjọ ní ọdún mẹ́ta sẹ́yìn ọ̀jẹ́ nìbọn wọn gbà lọ́yà nígbà táwọn ń ṣe kéèsì wọn wọn ní àwọn agbóhùn lọ́yà ni wípé ṣe bí òkú gan wéèsì náà nìkẹ́lẹ̀ ìgbésẹ̀ káwọn náà pa á àwọn kan fẹ́ sàǹfààní ó fẹ́ put waste ètò yìí sùn ìbáwọn lọ́yà yẹn ó yẹ kẹ́ àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn ti wọ́n lè jù gbogbo nǹkan náà máa dìfẹ́ǹdì so argument ní court pé dọ́tà ti gbà ń lọ́yà yóò dẹ̀ ṣiṣẹ́ pé so waste ni òkú tẹ́lẹ̀ kò sẹ́ni kankan tà àbí ó wúlò anybody ni ìgbà tó ń sì ní nǹkan kan tó wúlò fún òun gan ló tún sàǹfààní <laughs> tó ń lò ní. orí ẹ̀ nǹkan nǹkan burúkú ni èèyàn lè ṣe ọ́ kọ́ra àwọn ọdún wa dáa pé ìtẹ́ wọn ìtẹ́ mùsùlùmí náà ni òṣùgbọ́n wọ́n máa ṣe dèbèrè ìwẹ̀ tí wọ́n ní tẹ́lẹ̀ pẹ́ tí wọ́n ṣe dèbèrè ìwẹ̀ ọ̀bẹ́ta kẹ́yìn lọ bẹ̀rẹ̀ òun ìbèrè pé àjọṣepọ̀ tó wà láàárín àwọn àtàwọn kìfèrí tí wọ́n jẹ máa sọ ọdún náà ni tí òfin wọn bá kùnà wọn máa ṣe òfin papọ̀ tàbí ìjọba ní iṣẹ́ kàbẹ́ kí iṣẹ́ gbogbo yẹn náà sí ibẹ̀ pẹ́ta ni èèyàn gbọ́dọ̀ sàtọ́lẹ̀ pé ẹ mọ̀gbìn lọ rú tẹ́ ilé yìí o táwọn mùsùlùmí náà sì ń gbógun wọn lọ bẹ̀ ìtẹ́ gbọ́dọ̀ jẹ́ pé àwọn mùsùlùmí kan ló ń bọ̀ lẹ́yìn gbà dáná bíbí mẹ̀dínà ibi tí wọ́n ti ṣe bàkíyìn nìsín ibi táwọn èèyàn máa ń ṣèkú sí ní alábìtò ìdílé rẹ̀ omi rọ́ àlóbi ànábì dà ànábì pàṣẹ nǹkan gbogbo àwọn àárẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kò bẹ̀. ọ̀tún tí òkú kẹfìrí òjò ọ̀rọ̀ máa ọ̀lẹ́yìn onídìí ẹ̀ máa wẹnu jígà òkú kẹfìrí onídìí ẹ̀ máa wẹnu jígà ẹ̀ sá igun ẹ̀ ní jígà dà ẹ̀rù dànù tó dẹ̀ tí kẹfìrí bá kùnà kò ní ìdí à ń wẹ̀ ẹ̀ kàn sọ ìbá àkàkúrógó báyìí kí ẹ̀jọ́ tẹ̀ mọ́lẹ̀ kò torí pé kẹfùrí ò ní sọ́rọ́mà kò nídìí ìwọ̀ kankan. صلى الله